Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Pé kí ni ìdájọ́ ká kí irun lórí mímbàrò tó ga? Torí pé òun làkọ́kọ́ tó wà ńbẹ̀. Mm. نعم بارك الله فيكم èyí tó dáa ni pé khilafu khilafu sunna wal awla ó yapa sunna ó dẹ̀ yapa best practice nítorí pé anábì sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bí hadith tó wà lọ́dọ̀ Imam Bukhari yẹn anábì sallallahu alayhi wa sallam péré ọlọ́kìrun lórí mímbàr so reason tó dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ò ní pé first irun tó kí fáwọn sàhábà ń lọ ṣe bẹ́ẹ̀ arábìnrin tó jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ò ní pé li ta'tamu bi wa li ta'lamu salati kẹ́ lè bá máa rí mi kẹ́ lè mọ bí mo ṣe ń kírun ẹyọ kan ṣoṣo ìgbà tọ́nà bí kírun lórí mímbà nìyẹn so kí a máa kírun yálà imam àbí ma'mum lórí platform tó ga ju ti imam lọ so makaro ni ó jẹ nǹkan tó jẹ pé kò dáa tó bẹ sọrí náà sahaba tó máa sọ pé ìtakò adé maharid pé àwọn eh, no no no not that ọ̀tọ̀ tó ní maharib so kò ń ṣe nǹkan tí ó dáa tó bọ̀ téèyàn bá kírun ń bẹ̀ àbò ó bá kírun ń bẹ̀ so eléyìí ò ní ṣe pẹ̀lú hmm. authenticity irun bọ̀ kò kí ń ṣe best practice láti ṣe bẹ́ẹ̀ barakallahu fikum. so ìbéèrè tí ó tẹ̀lé wọn ní asalaamu alaykum wa rahmatullah pé ní class àkọ́kọ́ pé ẹ mention nípa bíbẹ̀rẹ̀ àti píparí àwọn adé ayáwa pẹ̀lú gbígbé Allah tóbi àti fífi sàlàwátì ránṣẹ́ sí ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní pé tó bá jẹ́ pé ibi sùjúd àti fẹ́ ṣe léyìí pé ọ̀nà wo ni a máa ń gbà ṣe níbi sùjúd lórí sọ̀la. Eh, naam barakallahu fikum nǹkan báwo activities wa lórí sọ̀la ó ti wà preceded pẹ̀lú athanawa ala Allahi ta'ala àti as-salatu ala rasulillah so àti ṣe thana fún ọlọ́run ọba subhanahu wa ta'ala alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin gbogbo àwọn kan tá à ń sọ yìí subhana al-malik al-quddus gbogbo àwọn eléyìí nínú àwọn ìtọ́jẹ́ asana tá a ti ti síwájú pé à ń praise ọlọ́run ọba ni bẹ́ẹ̀ náà kó tó di pé asálámà tàbá ṣe rọ́kà àṣẹ àṣàlátúfà nàbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam lórí lórí ìjókòó wa so àwọn eléyìí inshallah ta'ala wọ́n ti cover fún pé kí abẹ lọ́wọ́n ọba ní sujud so níbàámu sí hadith Abi Hurairah radiyallahu anhu pé aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajid ìgbà tí ẹrú súnmọ́ lọ́wọ́n ọba jùlọ onígbà tí ó forí kanlẹ̀ so a sọ pé eh, àwọn ààyè tá a ti máa ń ṣe àfọ̀mọ́fọ́lọ́wọ́n ọba àti àwọn àyè tá a ti máa ń ṣe àsàlátù fanabuwa Muhammad sallallahu alayhi wa sallama ó ti wà lórí irun so eléyìí ti qualify wa láti ṣe dùá inshallah ta'ala ní ìforíkanlẹ̀ barakallahu fikum. so ìbéèrè tí ó tẹ̀lé eléyìí ní bá ṣe pẹ̀lú um, ohun tí ẹ fi bá wa sọ̀rọ̀ lánàá wọ́n ní eh, ní àná sọ ní tí ẹ fi bá wa sọ̀rọ̀ pé kí ni àwọn ìdí tó tóbi jù tó máa ń fa tí àwọn àwọn èèyàn fi máa ń tú ohun tí wọ́n ti sọ tẹ́lẹ̀ àti kí ni àwọn ọ̀nà téèyàn fi lè jìnnà sí wọn. ìná wallahu alam nínú mm-hmm. nǹkan tó tóbi jù tó máa ń fa pé ìyárìpá sọ pé <clears throat> nǹkan tó bá ti sọ sọ kí ilé téèyàn bá ti kọ́ so kéèyàn má tún kéèyàn má tún wò mm-hmm so nínú àwọn kan tó máa ń mm. fa wallahu alam àkọ́kọ́ bẹ̀ ni al-ikhlas kéèyàn bá ní ikhlas lórí nǹkan tó ṣe ó lè fa kí ó padà ẹ̀rí pé sheikhul islam ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n ní laysa ash-sha'nu fil 'amal innama ash fi hifdhi al-'amali mimma yuhbitu wọ́n ní kéèyàn rí sẹ́ṣe kò tí tó Èyí tó ṣe pàtàkì jù òhun ni kéèyàn má ṣe nǹkan tí yóò bàjẹ́. Ohun tó máa jẹ́ kéèyàn padà lọ́pọ̀lọpọ̀ ìgbà òhun ni al-ikhlas. Téèyàn ò bá ti ní ikhlas, téèyàn ò bá ti wà sincere. So ẹ wo hadiisi laysa lana mathalu saw'. Ànábì ní a ní àfijọ nǹkan burúkú. Nínú àfijọ tí ò dáa, nínú àpèjúwe tí ò dáa, òhun ni kéèyàn ti fúnyàn ní nǹkan kó tún wá padà síbẹ̀ so àìní ikhlas àìwà sincere lórí nǹkan tí a ṣe ẹni máa ń fa lọ́pọ̀lọpọ̀ gbà ẹlẹ́ẹ̀kejì ni algodop ìbínú ẹgbẹ́ tí ìbínú bá dé so ó máa ń fa kó jẹ́ pé àwọn nǹkan míì tó jẹ́ pé a ti táì má fi hàn táì ó ní anábì sallallahu alaihi wasallam sọ pé la tagdab tí ó bá ti ń bínú nǹkan tí ìbínú bá ń kàn máa ń dẹ̀ láti ṣe disregard ẹ̀ ìtumọ̀ la nìyẹn la tagdab omi pé má bínú kan ìyàwó ọmọ àbọ́kọ kó ṣe nǹkan tó tako ṣẹ̀ríà tàbí tó tako morality kí wọ́n ní wọ́n ní a má bínú no ìtumọ̀ má bínú kọ́ nìyẹn tí àwọn bá ń bínú ṣèyítọ́ ló máa wíṣpa àwọn kankan sí yàn nǹkan yẹn ni wọ́n ní ká má ṣe torí pé tá a bá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó máa ń padà já sí àbámọ̀ so al-ikhlas àkọ́kọ́ adamul ikhlas àìní I was sincere elekeji òun ni algodob ẹlẹ́ẹ̀kẹta wá ní aljahal àìmọ̀kan torí pé ẹlòmíì ò ma dajo àwọn kan ton ṣe kini solution si makan àìmọ̀kan al-ilm ànímì ní fa innama shifa'u ayi su'al so àìmọ̀kan àìsàn ni ìwòsàn rẹ̀ náà ni kéèyàn máa béèrè kéèyàn béèrè nǹkan téèyàn fẹ́ ṣe. kó tó ṣe fasalu ala dhikri in kuntum la ta'lamun kí ni uh, solution sí ìbínú solution sí ìbínú ọ̀nà ni kéèyàn jẹ́ ẹni tí ó tẹ àtẹ̀mára anabi wa sallallahu alayhi wa sallam anabi ni wa innamal hilm bitahallum tí a bá fẹ́ látẹ̀mára èèyàn máa gbìyànjú láti máa fi kọ́ra náà ni so kí ni solution sí adamul ikhlas àìwá sincere òun náà ni al ikhlas so kéèyàn gbìyànjú ó jẹ́ pé intention yẹn kéèyàn purify wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu din kó jẹ́ pé nǹkan tí a bá ń ṣe kó jẹ́ torí ẹ̀sìn innama nut'imukum liwajhillah la nuridu minkum jaza'an wala shukura lọ́jọ́ pé insha Allah ta'ala ọlọ́run torí bí eh, night mi ṣe lọ ni i'm sorry ẹ̀kọ́ ìdá tó yẹ ká take lé ní kò bá àdírẹ́sì aspect dmb lé so kọ́ ìdá pé wàlá tamnon testexir ibẹ̀ ni mo fẹ́ lọ tẹ́lẹ̀ wàlá tamnon testexir wípé má má give do not give to expect more hmm. ẹnu tó máa ń keep relationship Ni but ọlọ́run ti ká dára pé ọ̀la ni ó máa jẹ́ nítorí pé mi wà available ní time tó yẹ ká bẹ̀rẹ̀ so wàhálà time non testexel ìsìnkọ́ àyèdá tó yẹ ká fi lò sẹ́mi ayé pé a kì í máa a kì í máa ń ọ̀fà nítorí pé à anticipate more lọ́dọ̀ ẹnìyẹn so ẹni tó bá ti ń ọ̀fà in order to expect more or expecting the more than such a person ò ní ní relationship tó dáa pẹ̀lú àwọn èèyàn so nínú àwọn nǹkan tó yẹ ká lẹ́ni inshallah ta'ala so níbi tá a dẹ̀ ti lẹ́ni òun náà níbi tí mo tí mo ti mú wáyé innama nut'imukum liwajhi Allah la nuridu minkum jaza'an wala shukura nínú nǹkan tó dẹ̀ kí n jẹ́ kéèyàn rí bẹ́ẹ̀ òun ni kéèyàn jẹ́ ẹni tó ṣe nǹkan pẹ̀lú ikhlas so respect la fáwọn èèyàn ní ah, advice òun la fáwọn èèyàn ní tá a bá ṣe bẹ́ẹ̀ expecting more from them yóò jẹ́ kí yóò yóò predispose wa sí pé kí nǹkan tá a ti ṣe yẹn kó bàjẹ́ eventually tó pé tá a bá ti rí up to in time expect yẹn so a react tá a bá ti react orí tá a ṣe yẹn yóò padà di nǹkan tí yóò bàjẹ́ barakallahu fikum. ìbéèrè tó tẹ̀lé fún mi asalaamualeykum wa rahmatulah. kí ni opinion tó correct jù lórí ààwẹ̀ obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ àti àwọn tí ó ń fún ọmọ lọ́yàn jazakumullahu khairan. na barakallahu fikum èkó possible fẹ́ni fẹ́ni àfà <clears throat> láti wà so categorical pé this is the correct opinion níta kan lè sọ ni pé this is what I feel is uh, correct or sand or more sand níta lè sọ nìyẹn lóko alimasala khilafiya masala tó jẹ́ pé khilafu wa ń bẹ lọ́dọ̀ àwọn onímọ̀ ni so in that case méjèèjì general ló pín sí àwọn tó ń sọ pé ó máa gbàwẹ̀ ẹ pé kò ní gbàwẹ̀ tí but yóò máa bọ́ at another instance eh, tó bá bọ́ aláìní tán yóò máa yóò san àwẹ̀ yẹn padà so àwọn àfáà míì sọ pé ó instances tá ń mú wá pékè yóò máa bọ́ aláìní yóò tún gba àwọn yẹn padà ó láwọn oríṣiríṣi deductions tó wà lábẹ́ rẹ̀ but ìsájà gbà pé opinion kan ni pé ó máa gba àwọn yẹn padà ó máa gba àwọn yẹn padà ó túmọ̀ sí pé tó bá ti jáwé yẹn á gbà padà ni so combination pé yóò tún gbà àti yóò bọ́ aláìní ní time Ramadan ìyẹn náà tún wà ó láwọn deductions tí wọ́n ṣe níbẹ̀ but èyí tí èmi tí mo fẹ́ pé ó fẹ́ sáǹdì jù ò ní pé kò ní gbà yẹn padà tó bá ti ń bọ́ aláìní níbàámu sí fatwa abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu abdullahi ibn umar radiyallahu anhu jabir ibn abdullah opinion yìí kò dẹ̀ ń ṣe opinion tó strange uh, afọwọ́ àgbà ibn kudama al-Maqdisi alayhi rahmatullah wọ́n make reference opinion yìí pé opinion àwọn sọ̀hábà ni opinion àwọn sọ̀hábà ní abuwa Muhammad sallallahu alayhi wa sallam kò ní pé alhamilu almordi ẹni tí ó ń tọ́mọ lọ́wọ́ àtẹni tí ó lóyún sínú so tán ní agbára láti gbààwẹ̀ so pé àwọn méjèèjì wọ́n máa jáwẹ̀ wọ́n máa bọ́ aláìní so ìgbà míì wọ́n tún máa ń wà categorical pẹ̀lú ẹ̀ pé àwọn méjèèjì ò ní fìdí àwọn méjèèjì ò ní gba àwẹ̀ padà la yaqdiyan aw la taqdiyan àwọn méjèèjì wọn ní san àwẹ̀ wọn padà eléyìí clear but ó láwọn kankan náà tó yẹ kí àjọyé lábẹ́ rẹ̀ láti balance opinion yẹn number one tó yẹ ká gbọ́yé ní abẹ́ rẹ̀ ó ní pé mujarrad kóbìnrin bímọ sílẹ̀ ó nídìí pé kí a x-ray rẹ̀ mùjárọ̀ gbóbìnrin ń tọ́mọ lọ́wọ́ ó ní a ní láti x-ray ẹ̀ lọ́nà o ṣe mọ̀ pé obìnrin máa ń ní àwọn àyà tó jẹ́ àyà mu àyà mu nefas àwọn àyà tó bá jẹ́ àyà mu nefas yẹn so àwọn àyà mu yẹn àwọn àyà mu tó jẹ́ pé ó yẹ kóbìnrin yẹn note láti gbà padà ní how nítorí pé ẹfẹ̀kàntẹ́lẹ̀ àwọn àyáàmú yẹn reason míì ti wà fún àìgbààwẹ̀ òun náà ni reason anifas so in, in that case ká separate láàrin pé obìnrin ń ṣe nifas tó jẹ́ pé normally ààwẹ̀ rẹ̀ ó ní ó ní right pé yóò gbà padà àbí ó ní obligation pé yóò gba ààwẹ̀ yẹn padà nítorí pé ẹni tí bá ń ṣe nifas kò ní kírun ni so yóò gba àwẹ̀ níbàámu sí àdéhìí pé ma balul haid taqdi as-sawm wala yaqdi as-siyam wala taqdi as-siyam obìnrin tó menstruate yóò máa san àwẹ̀ padà kò ní san ẹ̀wọ̀n àyàmú nifas obìnrin kò ní kà àyàmú tí yóò sọ pé òun fẹ́ òun fẹ́ òun fẹ́ enjoy benefit pé òun san ààwẹ̀ òun máa bá láì ní so yóò yọ àyámú ní fáàsì yẹn yóò yọ kúrò ń bẹ àyámú ní fáàsì vary látọ̀dọ̀ obìnrin sọ́dọ̀ obìnrin ẹlòmíì lè má lò ju ten days lọ ẹlòmíì lè má lò ju fifteen days lọ fifteen days yẹn yóò minus ẹ kúrò nínú àwọn tìbí yẹn nítorí pé reason yìí míì èyí tó jẹ́ pé ó ti clear ló wà fún fifteen days yẹn yàtọ̀ fún ويوم طمالو والله أعلم مو بكي أول برنامج دون كاتي مونتريال تسوي بارك الله فيكم تايم تتكو شيخنا عندك مشاهدين أنك تايم ون بارك الله فيكم جزاكم الله خير سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت